jẹ́ kí n béèrè lọ́wọ́ yín pé àwọn iṣẹ́ wo gan lẹ ti ṣe nítorí pé ìgbà tèmi mọ̀ yín mi fi bẹ́ẹ̀ rí yín nínú àwọn eré sinimá yorùbá àwọn eré òyìnbó lẹ máa ń ṣe mo máa ń rí yín àwọn eré àwọn eré ńláńlá mo máa ń wò yín lórí lórí kébù àwọn eré wo lẹ ti ṣe mo ṣàmọ̀ pé ẹ wà nínú hotel majestic mo mọ̀ pé ẹ wà ń bẹ̀ irú ipa wo lẹ kó ń bẹ̀ àti àwọn eré mi tẹ̀túnṣe ẹ bá wa dárúkọ wọn. ẹ kì í ṣe pé mi ò kì í ṣeré Yorùbá hmm. mo ń ṣeré Yorùbá ṣùgbọ́n tẹ bá wò mí dáadáa mo ti kúrò lọ́mọ bíi ogún ọdún ogún ọdún bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sọ̀rọ̀ mi yé yín hmm. ìdí tí mi ò ṣe kí n ṣe gbogbo Yorùbá ni pé hmm. mi ò fẹ́ pé ìfẹ́ ṣe àfihàn ojú mi nìkan mo fẹ́ ṣiṣẹ́ kí n mówó dá délé káwọn ọmọ mi ń lóúnjẹ jẹ ìdí tí mo fi máa ń yan àwọn iṣẹ́ tí màá ṣe nìyẹn màámi mo ti ṣiṣẹ́ kan ní September last year lọ́nà ìdíròkò mi gbọ́dọ̀ sọ ìtàn fẹ́ fún mi fún yín bẹ̀tì èyàn ò gbọ́dọ̀ bíbélì ni a gbọ́dọ̀ kọ ẹ ẹ àkókò a gbọ́dọ̀ kọ nǹkan kékeré ṣá kàgbé mo bẹ́ẹ̀ mo dẹ̀ lọ sí ibẹ̀ mo drive mọ́tò mi lọ ni wọn ní ibi tán máa fi mí sí. Si láti sùn mo dẹ̀ lọ́jọ́ mẹ́rin bẹ̀. Hmm. ibi tí wọ́n kọ́kọ́ gbé mi lọ láàrin òru nígbà tá a kọ́kọ́ parí shoot bọ́ńpà mọ́tò mi bàjẹ́ hmm. twenty four thousand naira ni wọ́n á fi tún ṣe dé ọ̀la wọn àti pè mí pé owó rè. tí hmm. ọ̀mí ẹyin ojú rí ìyẹn jẹ́ bí àdójúkọ. oríṣiríṣi ṣé wàá rí lórí àwọn iṣẹ́ tí mo ti ṣe olódùmarè lólògo mo ti ṣe hotel majestic. hotel majestic. mo wà in fact ṣẹ́rí ó lójú eré tẹlifíṣàn series olóyìnbó tẹ́ ẹ máa dárúkọ tí mi ò sí níbẹ̀ hmm, mi ò mi ò lè rántí. ẹ wà nínú tinsel náà. family hmm. ties face to face two sides of a coin behind the smile. Ah crack in the wall. gbogbo eh, ẹ ní ti wọ. gbogbo ẹ wo mi ò lè rántí tán kì í dẹ́ ṣe pé bóyá mo mọ ẹnikẹ́ni tí n bá ti lọ kò hmm. síbi iṣẹ́ tí mo ti ṣe láyé tí wọ́n máa ní bad record mi hmm. o lè ní kí n dé láago méje mo ti débẹ̀ láfta six èmi yàtọ̀ sí àwọn eléré orí ìtàgé tó pé ah mo ti ń di star báyìí o nǹkan hmm. ni kí n dé ní ten kí n wá máa ń lọ sẹ́kọ̀ọ́ méjìlá ọlọ́run ní jẹ́ hmm. because àwọn kan wà lẹ́yìn tó ń wọ nǹkan tá à ń ṣe so that tó bá máa dọjọ́ iwájú nǹkan tí wọ́n bá kọ́ lára wa làwọn náà máa fẹ́ ṣe tẹ bá sọ fún mi pé ẹ fẹ́ ṣe audition ẹ ní ìdí àwọn èèyàn pé kàn wá fún audition aago mẹ́wàá ló máa ń sábà bẹ̀rẹ̀ ìyá mi before six o'clock máa débẹ̀ ah. èmi ni number one àwọn tó mọ̀ mí nínú industry wọn mọ̀ kò hmm. dẹ̀ ní débẹ̀ kó wá jẹ́ bí number two kó wá sọ fún mi pé torí èmi ni máa mú ìdání èmi ò lè gbà kó kọ orúkọ ẹni tó sì wà ní ilé tó ń sùn hmm, tó sì ń sùn kó káàárẹ̀ ìpara wà àrùn àwa hmm. lọ́wọ́ gbogbo eré tà lórí ìtàgé yìí à ni ṣé wọ́n bá fi mí ṣe gateman sí ṣé gateman ni mò ń ṣe ni. rárá o. wọ́n bá fi mí ṣọlọ́pàá ṣọlọ́pàá ni mò ń ṣe ni. kéèyàn kan tó wá dé kó wa orúkọ ẹni tó yẹ pé kò tí kú òlé kó wà bí àwọn tó tẹ torí bòjò tán tán tán hmm. jí kú òlé hmm. kó wá borúkọ ẹ bẹ. Hmm. ẹ wo dádì wa nítorí torí mo mọ̀ pé ọláyẹmí eh, bàbá bàbá wa ti dàgbà wọ́n ti rí ojú wọn ti rí nínú nínú ah, eh, iṣẹ́ eré sí i.